أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق وعدك الحق ولقاؤك حق وقولك حق وقولك حق والجنة حق والنار حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك أنبنا أنت المقدم وليس قبلك شيء وأنت المؤخر وليس بعدك شيء اللهم اجبر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا اللهم اجعل به جلسة حجة لنا فلا تجعلها حجة علينا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من عمل الذي يقربنا الى النار اللهم من احييته منا فاحياه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين انك على كل شيء قدير إلهي لست تندم فأنت بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي لست تندم إن فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك كما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لما تريد وتفعل ما تريد لما تريد إلهي أنت تفعل ما تشاء فوافق ما نشاء بما تشاء فوافق ما نشاء بما تشاء فإلهي أتاك أبوك بالمعاشي فكيف تجيب من دعاك بالمعاشي فأغفرنا ذنوبي والخطايا وأرحمنا برزقك وأرخائي وأرحمنا برزقك وأرخائي إلهي أنت للعلماء أمنوا فقل لي شيخنا إبراهيم أمنا فقل لي شيخنا إبراهيم أمنا إلهي أنت اليوم مالي فضل فقل لي شيخنا إبراهيم فضلا فقل لي شيخنا إبراهيم فضلا إلهي أنت للعلماء ينصر فقل لي شيخنا إبراهيم عزا فقل لي شيخنا إبراهيم عزا إلهي أنت للعلماء كثير فقل لي شيخنا إبراهيم كثيرا فقل لي شيخنا إبراهيم كثيرا فلا تجعل أواكبكم كحكيم يعيش من الرياء لا تعين يعيش من الرياء لا تعين أعوذ بالله من الشيطان الرجيم وما أطاء الله على رسوله منهم فما أوجبتم عليه فما أعجبتم عليه من من خيل ولا ركاب ولكن الله يثلت رسله على من يشاء والله على كل شيء قدير والله على كل شيء قدير ما أفاء الله على رسوله من أهل القرى فلله ولرسول ولذي القرب ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنهم فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إن الله شديد العقاب للفقراء المهاجرين الذين أخرجوا الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون أولئك هم الصادقون والذين اتبعوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وما يوق شح نفسهم فأولئك هم المفلحون فأولئك هم المفلحون أعوذ بالله من الشيطان الرجيم ما أفاء الله على رسوله من أهل القرى ما أفاء الله على رسوله من أهل القرى ولله وللرسول ولذي القرب واليتامى ولذي القرب واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه ولا نهاكم عنه فاتقوه واتقوا الله إن الله شديد العقاب إن الله شديد العقاب ما أضاء الله على رسوله من أهل القرى من أهل القرى فلله ولرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل láyàkú nàdú làtàǹbà ìnàlẹ̀ àgìnìyà ìmẹ̀ǹkọ́ wà máa àdákùnmọ̀ rọ̀ṣúlù fàkùlùhù wà máa nà ákùn àníhùn fàǹtàrò wàtàkùn lọ́ha ìnà lọ́ha ṣàdídò lẹ́yìn kọ́ ọ̀bẹ̀. إن الله شديد iqab. Adúgbò fún ọlọ́run jẹ̀má. Alhamdulilayi. Adúgbò fún ọlọ́run wa. Alhamdulilayi. Adúgbò fún ọlọ́run Nínú àtúntà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó tún wáyọ̀ ǹda bẹ́ẹ̀ bọ̀ wá. Ó kálá bẹ́ẹ̀ bọ̀ wá pé gbogbo ẹni ló tún kákó láwọn pàdé pẹ́ ni wọ́n padà pàdé gbogbo ẹni tó tún kákó tẹ́lẹ̀ là á nìyẹn díẹ̀ kí gbogbo wọn ni wọ́n padà pàdé torí pé àwọn èèyàn wọ́n lè tún kákó wọ́n mọ́ pàdé mọ́ àfàwọn ádámà lórí wọ́n ní ká yẹ́mọ̀ bí ẹni fẹ̀rẹ̀ kóbi náà lè fà á. wàtàwọ̀ yẹ́mọ̀ bí ẹni fẹ̀rẹ̀ kóbi náà lè fà ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق وكم يمضي فراق بلا لقاء wọ́n ti pín díà wọ́n fún bí àtùpàdé ìjẹ́ mùsùlùmí kódà fún yẹ́kọ̀ọ́ náà ni wọ́n ń ṣe Wàtẹ̀mùyàmú dípì rán kúbìlà nìkan yìí. Ìpínlẹ̀ náà ni wọ́n ń ṣe lóde òdodo ẹ̀ ni wọ́n ń ṣe kò sọ pé wọ́n ń ṣe lòun. Ó di pé wọ́n ń ṣe tọ́lá ọba yẹn náà òun dẹ̀ tún ká pé tọ̀ láàyò lórí ìlú. Àbá wa ní mélòó mélòó rẹ̀ ló ti bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ẹ̀jẹ̀ وكم يمضي فراق بلا لقاء ولكن لا لقاء بلا فراق ولكن لا لقاء بلا فراق nínú mélòó ló tó dẹni tó dẹni pé wọ́n ti sọ pé àpàdé wọ́n ti túká bẹ́ẹ̀ títúká yẹn náà làtí bá mọ wọn. wọ́n kẹ́mi ẹ̀mú bí fìrọ́ọ̀kù mi láàlẹ́ kọ́ in. ẹ̀ wọ́n wá lọ bẹ́ẹ̀ lálẹ́kọ́ kò wá sí ìpàdé mọ́ láàrin àwọn méjèèjì àwọn ẹ̀kọ́ ni wọ́n ìjọ ni wọ́n ibẹ̀ ti kà ní àwọn ọmọ Ísírẹ́lì tó ti lọ ní Quran ọlọ́run sọ ọ̀rọ̀ àwọn ẹ̀gbẹ́ fún wa wọ́n bọ́ sá nílùú wọn wàhùn mú olóògùn hadar al wọ́n ti ẹ̀ wọ́n lé lẹ́gbẹ̀rún ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún ni wọ́n wọ́n sì kú òun lé wọ́n á nìyẹn pé bá a ṣe ń lọ á padà wá wọ́n ní wa àǹjẹ́bí wa kọ́ lọ́wọ́ mú oṣù gbogbo ẹ̀rọ ti bàtà tó ní. wàgàmù ẹ̀mú ti fi ọ́ọ́kùn ìlà nìkan ìyẹn wàlá kí ìlà nìkan ìlà fi ọ́ọ́kùn wàlá kí ìlà nìkan àbílà fi ọ́ọ́kùn. ọlọ́run ọba tí wàá rẹ̀ ń dábẹ́ fún wa lánàá aṣọ àlàyé àtàlẹ́ àní àárẹ̀ lónìí àwa tá a sọ̀rọ̀ làwa àárẹ̀ àwa tá a sọ̀rọ̀ fún náà la tó bẹ́ẹ̀ lọ ilé ọ̀tọ̀ tẹ̀lé fún náà alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin àbí ọlọ́run tòun tá a fẹ́ ṣe náà mọ́ṣíláṣí mọ́ fún wa mọ́ṣíláṣí mọ́ fún wa ẹni ẹ̀kọ́ ẹni ìlú àtìbámi tí máa ń jẹ́ kéèyàn ó sọ̀rọ̀ sọ àbí tó sì rí ọlọ́pàá lè jìnnà sí wa. ọlọ́pàá ní sàlékún òkè àjẹmọ́ àmẹ́wà Muhammad àwọn aráàlú àmẹ́bí bá wa kẹ́ wọn àwọn sọ̀rọ̀ àbá àmẹ́bí bá wa kẹ́ wọn àwọn náà sí wọn lẹ́nu ìkẹ́ pẹ̀lú wọn yá wà ní ààyè tí wọ́n tí wọ́n bá wà lókè àmà àjẹmọ́ ti dáwùsà ni wọ́n wà ọ́dájú jẹ́ káwa náà káwà pẹ̀lú wọn alágbára ni wọ́n sọ̀rọ̀ èyí tí wọ́n ń pè ní ọ̀là ọ̀là ọ̀rọ̀ lọ́wọ́ ọba tó ṣe fáwọn mùsùlùmí láláì jagun lọ́wọ́ ọba tó ṣe fún wa láláì dààmú tó ṣe fún wa láti fi pín ẹ̀sìn lé tó yẹ pé àwa mùsùlùmí gan ṣé máa ní pé nǹkan yẹn káwa ṣe àtìmúlàkú láti ṣe ọ̀nà wo lágbèjà ọlọ́wọ́ ọba yóò wá ṣe bẹ́ẹ̀ yóò wá rọ nǹkan yẹn fún wa àní dààmú fún àní ṣe wàhálà fún kódà àlùmọ́ ọlọ́run lè ṣe pípọ̀ mo ṣe lé mo fi pẹ́sìn lé ní. àwọn bàbá náà bí ọlọ́run ọba ó lé wọn kúrò ní nàìjíríà bá nàbà Muhammad ọlá ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ ó fi pọ́n ànábì rẹ̀ lé àwọn ọlá ó tún fi pọ́n ẹ̀sìn rè é ó tún fi pọ́n àwọn aṣọ àgbàgbé gbogbo àwọn aṣọ ọmọdé rẹ̀ pátálọ́ lọ́n fi pọ́nlé níparí ẹ̀ ó tún fi pọ́n àwọn àtùsùlùmí lé ibi àá àtàwọn tó fẹ́ pa ànábì wa àtọ́lọ́wọ́n bá lè dé sí wọn láì sọ pé wọ́n yẹ̀ lóyún lásìwọ́n àwọn àdébí ọ̀rọ̀ tó máa bá ṣe fún wa ta pè ní fáyéwù a sọ pé fáyéwù ó yàtọ̀ sí gọ̀ọ́nímà adégọ̀ọ́nímà yàtọ̀ sí zàká tọ̀ àwọn sọ pé zàká yìí àní ọlọ́run ní ká pín bóòlù láṣẹ pín gọ̀ọ́nímà ọlọ́run ní ká pín bóòlù láṣẹ pín èyí tá a wà lórí ẹ̀rí ti fáyéwù báwo ni a ṣe pín fáyéwù zàká ń tiẹ̀ ọlọ́run ọba ti pé òun náà fún wa ó sàlàyé nínú sọ́ọ̀tì tó wà. kùránì ọgbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án afàlẹ́yà á lọ wo fóònù wọn ní ká fún làkà àwọn èèyàn oní ọgbà ìbàdá táwọn èèyàn táwọn èèyàn fún làkà lè ní tí wọ́n bẹ nípa ojú wọn gbà á. ti bẹ́ẹ̀ á bọ̀ nímọ̀ àwọn èèyàn ọgbà bẹ̀ nímọ̀ fáwọn ọ̀tọ̀ àti àwọn ilé wọn gba zaka tọ́mọdé bíi báyìí fún òní gbà àwọn ilé wọn gba wọ̀ní tọ́mọdé bíi àwọn ìyàtọ̀ rẹ̀ sí kejì ní rẹ̀ subhanahu wa ta'ala níbẹ̀ ó sọ àwọn tí ó للفقراء إنما صدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم والله عليم حكيم على إليه إن الله سبحانه وتعالى إنه fi bá wa fún zàká zàká tó fẹ́ yọ àbí táwọn mùsùlùmí fẹ́ zaka atọlọ ọlọ́run ọba ti pín ilẹ̀ bẹ́ẹ̀ bí ó ṣe wà ọlọ́run wa ìnana ìnana ì wàlì màsàkìnì. wọ́n lè lè àyà yìí náà sọ àyà ilé ìkàlẹ̀. olùkí anájà Muhammad sọlá anábì máa ń pè nǹkan bá wọn èèyàn àwọn olówó àwọn agbẹ̀rẹ̀ ní àwọn mùsùlùmí wọ́n torípé olórí aṣojú ọlọ́run oníṣojú olóńgbà ní sọ bọ́nà àwọn tọ́lọ́ wọn bá fẹ́ àwọn òkùtọ̀ àti kò sọ́dọ̀ sí. àdébí wá ń pin òun pin òun pin bó ti tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n àwọn mùnátìkì tábàlà sí bí ọ̀rọ̀ tí wọ́n náà lè fi báyò àwọn táwọn ìgbà tí wọ́n á pín tẹ̀tẹ̀ àwọn ọmọ wọn fẹ́ da ẹ̀sìn ìrú àkàrà pín ẹ bẹ́ẹ̀ ni òkúta tó ti wọ́n sábà fi pín olùkàlùkù ó mọ̀ wá sọ nítorí àwọn èèyàn àwọn mùnàfíkì wọn wá máa fẹ́ fi eléyẹ da lúgúrú lẹ láàrin àwọn mùsùlùmí ọlọ́run wá ń tọ̀ ìtọ́lá bí ń pè yẹ bó ti ń pè yẹ náà ló yẹ ṣùgbọ́n ìwà àfi òun láti sọ́nà pé máa ìwà kí ni wọ́n ní àmìlí ìnàlẹ́ yá. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì ọlọ́run ọba kẹ ibi ọba kẹ ní olùgbọ́ olùgbọ́ gbogbo òlu kẹ ibi ọba kẹ ní olùgbọ́ gbogbo àdúgbò ṣùgbọ́n tí wọ́n bá tó wá ń tọ́ gómìnà ń tọ́ àdúgbò wọ́n fẹ́ wá إنما صدقات للفقراء والمساكين والعاملين عليها. Nílẹ̀ ìtọ́lá ọlọ́mì yóò wá dínà báwọn èèyàn tó jẹ́ pé wọ́n aláìní ni wọ́n wọ́n kò káàtà sí nǹkan yẹn ṣùgbọ́n táwọn èèyàn àwọn ọlọ́lá bá ti àwọn ni àwọn náà tó bá àwọn ẹlẹ́wọ́ bẹ̀rọ̀ àwọn aṣojú àdúgbò àwọn aṣojú ìlú àwọn ni wọ́n wàá gbé fún. ìnáwó bọ́dọ̀ kan tòlí ní fúkọ̀rọ̀ ìwà ìrọ̀sà kí ìdíwà lè yá. ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó jẹ́ wípé ẹ̀ríkà àwọn tí wọ́n sì náà ṣe bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà àwọn èèyàn tí wọ́n fi wọn tó jẹ́ kódà àwọn ẹyẹ ọba àwọn àgbàfẹ́ náà ló fún àǹfààní tiwọn nìyẹn kò sí tó kàn wọ́n mọ́. bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn olùsí àwọn aláìní àwọn tí wọn ò rọ́wọ́ orí náà ni wọ́n fẹ́ kẹ́ jẹ sọ́dá kọ̀. ní ìwà ní àmì lẹ́yìn. ẹ yọmọ wa sọ ọrọ àwọn tí ń àwọn tí wọ́n ń darí ìjọba àwọn tí wọ́n ń darí ìlú àwọn adarí ẹ̀sìn bí ọmọ sọ̀rọ̀ wọn láì gba kéde kó sọ̀rọ̀ ìgbà àwọn aláìní ìbílẹ̀ ìsọ̀rọ̀ ìgbà pé àwọn táwọn ti ní máa pọ̀ sí. nnẹ́mà nnẹ́mà ọ̀dùn fúkọ̀rọ̀ ìwà sọ kí ni wálé bẹ́ẹ̀ wá fi òǹtẹ́lẹ̀ fún wa pé gbogbo ohun tí ó bá ti jẹ́ kọjá sọdákọ kọjá sàárà táwọn èèyàn gbé wá fún wa nẹbi àwọn bóò ló ṣe mọ ẹgbẹ́ Ọlọ́run wá dìde àyàkálẹ pé lílù fòkọrọ. nàmà sọdákọ tù lílù fòkọrọ ni. yóò máa jẹ́ kí àwọn olùsìn àwọn aláìní asọlọ́nà pé yàtọ̀ bẹ láàrin olùsìn fàkírù àti miskin àtàlàyé ẹ̀fọ́ wa eléyìí wọ́n sì rìn ẹ̀mí sunna min hadith Abu ikú àdúgbò Muhammad sàlàkàjà ẹ̀mí Bukhari. ó sọ̀rọ̀ ń ọba jẹ́ kó yé wa pé ẹni tó jẹ́ kí o fàkírù yóò máa tó àwọn èèyàn lọ ẹjọ́ lókèlè gan ẹjọ́ lókèlè méjì ẹjọ́ gan ẹjọ́ méjì nìyẹn ṣùgbọ́n òun náà ṣe pọ́pọ́ lọ́dún ẹ̀ ṣùgbọ́n ní lórí ìwọ̀nba èyí tó ní ọwọ́ ń lò bẹ́ẹ̀ bọ́bá rí jẹ ó mọ̀ pọ́lọ́ ní torí pé ṣiṣẹ́ náà ó gbára إنما صدقات للفقراء والمساكين. àwọn ìwà tó lọ́gbẹ́ pé zaka àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pé zaka fún ìdàlùfọ̀kọ́rọ́. àwọn aláìní tí wọ́n sì hàn lójú wọn pé wọ́n ní àwọn lẹ́ẹ̀pẹ́ fún. ìdàlùfọ̀kọ́rọ́. bàbá tí wọ́n tọ̀ wọ̀ tán. àyìnbàṣàkì. ẹ ti fún aláìní náà tó jẹ́ pé òun náà ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa nílùú wa yìí ọlọ́pọ̀ dáhùn kó sànù wa. ẹ wálé masaki. ó ti sẹ́ni òótọ́ ó kọ́ṣẹ́ ó ti ṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n iṣẹ́ yẹn náà kò pàṣẹ pàṣẹ yẹn gbọ́dọ̀ alẹ̀ ọjọ́ kìíní ọjọ́ kìíní ọjọ́ kẹta ọ̀tà ọ̀pàkọ́bọ̀ ó sì wọ̀kọ̀ wá. wọ́n ní masaki. àwọn eléyìí ní masaki àwọn eléyìí ní aláìní tí wọ́n à ní tọrọ aláìní tí wọ́n à ní tọrọ. ìyá bá a tó ní ilé fún kọ́rọ́ ìwà ní masaki. wọ́n à ní lọ́wọ́ ṣùgbọ́n wọ́n à ní béèrè oníbẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn pé ẹ fún wa ṣùgbọ́n mọ̀ pé ó ń ṣiṣẹ́ ni ṣùgbọ́n iṣẹ́ yẹn ò tó jẹ. bàbá bọ́dọ̀ kọ̀rọ̀ tó nílé púpọ̀rọ̀ ìwà ni wọ́n bá kiri. Bọ́ọ̀lù wọn tẹ bá ti fẹ́ pín jàkà rẹ. Fílípù kọ́rọ́ yìí. Ẹ fún àwọn olùsí tó jẹ́ pé wọn ò lówó lọ, wọ́n ó tì mọ́ ẹ̀tọ́ yín wá pé ẹ ṣàánú àwọn ibi tí fẹ́ lú àwọn pa ẹ̀sánú àwọn ọlọ́ọ̀ni àwọn oníkẹ́ kọ́kọ́ fún. wọ́n ní màsàkì. àtàkùn jẹ́ báwo náà ò ní lọ́wọ́ ṣùgbọ́n wọn à ní lè béèrè ṣùgbọ́n iná ẹ̀ mà pé à ekele òtún ọjọ́ méje kò tó lè. wọ́n lè mọ báàkì. tẹ́lẹ̀ tí wọ́n gbọ́ ilé rẹ̀ tẹ́. wà á lé àmì ìlànà àlẹ́ ìhà. wọ́n lè àmì ìlànà àlẹ́ ìhà àti àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú gbàgbá. wà á lé àmì ìlànà àlẹ́ ìhà. àwọn tó jẹ́ wípé àwọn ni wọ́n ń mójútó. wà á lé àmì ìlànà àlẹ́ ìhà. àwọn ni wọ́n ń tètè bá a ṣe pé wàlẹ̀ áàmì mi náà. bẹ́ẹ̀ sọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala hakimu ni ọba tó jẹ́ ọ̀jọ̀gbọ́n lọ́wọ́ tó fi yàn sídìí owó olùkọ́mọ ọba ọ̀sẹ̀ tó owó rẹ̀ ṣùgbọ́n òun ṣe dáadáa ṣe wá ní jẹ́ olówó. wàlẹ̀ áàmì mi náà báwo ni èso ni jẹ́ olówó ó mọ bó ṣe ń wọlé ó mọ bó ṣe ń jáde ọwá ọ̀hún wá ń jìyà èso balẹ̀ mi pé ha ó ṣe àmọ̀ jìyà ètò wọlé wá jẹ́ owó wàlẹ̀ áàmì mi náà ẹlẹ́ni a ti lẹ nínú ẹ̀mí alẹ́ ẹ̀mí wálẹ̀ èsù tó bá dé ń sìn á dá àmọ́ wa kún lọ́dà fún ọ oríṣiríṣi ọ̀dà kò sí èsì òní kù fún. wàlẹ̀ ámì ní ìnáyẹ ha. ẹnikẹ́lùkù àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́run náà ibi tá a ti bàjẹ́ lò wá nìyẹn àwọn àfa tọ́gbà àwọn ni wọ́n ń ṣe tọ́lọ́run àwọn ni wọ́n ń wọ́n mógú tó lé ọlọ́run àwọn ni wọ́n mógú tó zàtá àwọn ni wọ́n mógú tó ẹ̀sìn sí ata ṣe sí wọn. wàlẹ̀ ámì ní ìnáyẹ ha. ẹ̀yà ni pé wà á wá etí ìtara esi ẹ wà á kún esi wọ́n kún ní ọ̀dà ẹ̀sìn fún yín kí a ti bẹ̀rí oúnjẹ ọjọ́ tiwọn náà àfọwọ́ akọ́kọ́tọ̀ lọ́sọ̀lẹ́ mẹ́rin pé ọmọ tí o ti mọ sẹ́ni wọn tọ̀ gbogbo ẹsẹ wọn ti kwadi wàlí ma o ṣe ẹsẹ àwọn wàlá o tọ ọdún kẹfà bó ti ṣe wòlí ma yìí ọwọ aká ọwọ afẹ mi galaza lọba di mẹ gbólóhùn ẹyẹ ọ̀rọ̀ mẹ́ta three letter word jíìmù láàmù síìmù ó sì fi fàtíà lórí gbogbo ẹ wọlé ìfẹ́ tẹ́lẹ̀ ó ti ṣe wòlí ma ẹ ẹyin lọ sọbi bẹ́ẹ̀ àfa àgbègbè kọ dada ayé lọ sósì. wàlẹ̀ á nìrìn àlẹ́ yá. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pé báwo wọ́n ń tọ́jú zaka. àwọn ni wọ́n ń gbà sọ́dọ̀ ọlọ́run ní káwọn náà kẹ́ fún wọn bẹ́ẹ̀. wọlé àmì alẹ́ yìí. ilé ìwà àfáà náà ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ọlọ́run nígbà náà yàrá Muhammad ní ó máa ń kó sọ́dọ̀ àwọn tààbù rẹ̀ rà nínú àwọn tí ànábì fi sọ tààbù rẹ̀ rà wà. àbúrò rẹ̀ yìí wá àbíkẹ́ ẹgbẹ́ efe fẹ́ ẹ̀rín pẹ́ni tó jẹ́ tó jẹ́ olùbẹ̀rù ọlọ tó sì báyọ̀ ọlọ lórí tó gbéra ní. tó gbé èso wà bá àbúrò rẹ̀ ó wà ń bẹ ní kó pé sọ́sà kánidọ́kẹ́ lóru èso wà wọlé wà bá wọn ni wọn wá láwùrọ̀ àlàkólé ṣàìtọ́nù wọlé wà bá bó ṣe wá dé kò tiẹ̀ wá jí àwọn àti ìmọ̀ pé ntánibí kò tì lọ́dọ̀ yìí àmọ́ ẹ̀ lẹ́nu kò gbogbo ojú sùn kó jẹ́ alájú pé pé à ah, eléwo lu èsù nídàkùn sórí oúnjẹ yìí àwọn ará ilé mi ni mo fẹ́ fi oúnjẹ yìí bọ́ ah, ó fi bọ́ wọn rẹ̀ ọ̀ ó ti ti ebi ti sọ kò o wo náà nínú àwọn fọ ọ̀dà àrùn ó ṣe bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ọjọ́ àbúrò àgádà àgbẹ̀bí ń tọ̀ àgbẹ̀bí nǹkan tẹ̀ lóru mi o ń báyìí ń báyìí ń báyìí lọ́sọ̀rọ̀ ẹ̀ tọ̀ òkú àlejò ń gbà yọ àdéjọ ìwé kẹtẹ sọlọ wọn sọ̀rọ̀. ó tún dijọ́ kejì tó padà wá ńgbà sọ fún àbúrò tó bá ti padà ìwọ wá rẹ̀ bí léèrè pé kí irú ẹ̀dá wò kẹrin nígbà tó wá wọlé ẹ̀dẹ̀ta wúrẹ̀ wá jẹun pé lónìí ó tó lọ ah ìmúrọ̀ ànábì ànábì yóò sì mọ yóò fi ọ̀ràn gbogbo wọn sáájú ìmọ̀dílẹ̀ báyìí táwọn mùsùlùmí ó rí wípé ẹni tó fẹ́ máa jí fẹ́ máa jọ lọ́run lólè nù ẹni má jọ lọ́run lólè ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní lé kó tó mú jẹ iná pẹ̀lú àlùbùlùrù bùlùrù ni pé àlẹ́kìyá ẹ̀nà pẹ̀lú bọ̀rin mà àwọn mùsùlùmí sọ̀rọ̀ bọ́lá gbogbo àwa sì mọ́nu bílẹ̀ ẹnìkan wá wá lálẹ́ àbí lóru ọwọ́ wa mú ẹjẹ́ ó mú ìwọ náà sọ pé kọ́mọ ìmọ̀ ojú mu tọ́mọ ti wá mu tẹ́ ẹ sọ pé tọ̀ microphone dára sí mọ́sáàsì o so ẹnìkan ó ti gbé lọ o tọ̀ ṣùgbọ́n nǹkan tó gbé náà ẹrù ọlọ́run náà ni ó gbé o ọlọ́run náà sì mọ bí ó ṣe dé sí ló sì lájọ rẹ̀ èyí ìwé ti tó ẹ ní ti wàhálà tó pé ẹni tó lẹrù ẹni tó lẹrù náà ló dé ti jọ́wọ́ àgbà tó ti àwọn ọ̀mọ́ àlejò àbúrò ẹni ń fọwọ́rọ́

na sì ló kọ́ ló gbè àkóró làwọn tọ̀ ìwé ọba yé mi jẹ́ ọ̀dọ̀ lánàá lé lọ́wọ́ dára láàmú ìtú mo sọ fún ọ ni pé ọba ti fẹ́ kí n wá ka àyà kanu àyà kanu kùrùsí yìí kùrùsí yìí yẹn tó wá ti kà ìní lágbára àti débi dúkìá rẹ kan má ti fi gan ní tóun ti gbogbo

ẹni òwò aníbalẹ̀ papò sí yìí ọlọ́run ní tẹ́ àwọn tí wọ́n ìfọ̀dọ́mújáde ní tó kà wá ni pé àbúrò yìí nínú àwọn tí ń mójú tó ni àwọn náà ń ń jẹ oúnjẹ fúkọ̀rọ̀ ìwálé ìwálé àmìlì tí àwọn àmìlú mà, àwọn tí wọ́n ń tọ́jú ni pé ìwọ kọ́ ló ní ọlọ́run ẹnìkan wá ní olè àìmọ́gbọ̀n ìtanú mi ebi tí fẹ́ pa mí kú lé ó sì gbà pé ẹ gbọ́dọ̀ ọkọ̀ mọ́tà sí ní mọ́tà mọ́tà sí mi rúnu wọ́n dá owó mọ́tà sí sí ọlọ́ ẹnìkan wá gbọ́ pọ̀rọ̀ pé ọ̀hún ní bùkátà fẹ́ owó gbogbo ní owó tẹ tó jẹ́ pátánà ó ní owó bàdá ní tiẹ̀ ọwọ́ ní sọ̀gbìn ní sọ̀gbìn ẹgbẹ́ máa yá ẹgbẹ́ sọ̀gbìn ní owó mọ́tà sí tí wọ́n lè wọ́n yá mí tó bá wá sọ pé kálọ̀ pé wọ́n yà wà bọ́ mi wá sí tọ̀ ẹ̀yin jẹ̀rọ ìṣọ̀lá ìdáná àwọn mùsùlùmí ta jọ́ kírun náà ó ní bùkátà kan so bí a ká sọ ìdábàdà yẹn lórí mọ́tàlí tẹ́ ẹ bá wà fẹ́nu kù láàrin jẹ̀ náà alhamdulillah. wàlẹ̀ amílì nàlẹ́ yá. ọ̀rọ̀ kan tí o fọ́sẹ̀ méjì mo bá wọn kàdá sí mọ́tàlí kan wọ́n ní ìyẹn kó mọ́tàlí sí lọ ẹnìkan wá mú mọ́lẹ̀ ọwọ́ ya wọ́n áfíríkà ọ̀sẹ̀ owó sẹ́pẹ́rẹ́ sí ẹ̀yọ́ ọlọ́ọ̀dì ẹ̀yọ́ ọwọ́ ya lówó kọ̀tọ́ bá wọn jẹ̀mọ́ àwọn jẹ̀mọ́ làbúlá náà wá ń bọ̀ wọ́n wá ní ó kú ẹni ẹni wọn kó kó owó wá òun sì mọ̀ ti yá nìkan ní ẹgbẹ̀rún mẹ́ta ẹni tó sì yá òsì má dèrò lọ́wọ́ ọwọ́ àpòyìn pòyìn òyìn ní ọwọ́ tá ń bọ̀ náà kò lè tí àwọn dáná mi lé lẹ́jọ́ mi síta ẹ̀sìn òkú dájú so àárẹ̀ ẹ̀yà àti ẹ̀yìn pé ẹ̀yin lẹ́jọ́ alóyè kò so mo dájú. wàlẹ̀ àmìlì náà lè ra. àwọn ẹ̀ka ń dẹ́ta fúnlẹ̀ gbóyún oníkàdá àpọ̀ ìwọ̀n dájú ṣùgbọ́n a sọ pé mùsùlùmí kan nínú àwọn ẹ̀jẹ̀ náà ó kò bá tábà wà fún alhamdulilá ṣùgbọ́n sẹ́ni pẹ́ni tí ara ẹni tọ́jú ẹ̀jẹ̀ náà jẹun bẹ́ obìnrin ara ẹ̀jì tó bá ti fẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ̀ ẹ̀ ń nípò kankan ọmọ ìyá rẹ̀ ó ń bẹ́ẹ̀ tó bá ti sílẹ̀ bá ti fẹ́ rọ́ ṣé èmi ló mọ láti fẹ́ tàbí fún ọ lẹ́tọ̀ọ́ tiẹ̀ ohun gbọ́dọ̀ táyọ̀ ẹnu àlà náà nà. wọ̀lẹ̀ ámì iná àríyá wọ̀lẹ̀ aláfàtì ìkúrò ìlú. wọ̀lẹ̀ aláfàtì kùlùkù wò ni. àwọn tí a fẹ́ sun èmi wọn kọ mẹ́sì wọn gbàdú zaka wọn ṣe gbà sílámù. wọ́n lọ́yìn àwọn yìí máa mùsùlùmí kọ́lọ́ kó ṣàánú wa ni. nígbà tí ẹbí bíi tí wọ́n wà láti ìlú mọ̀kànlá ilé pàlọ́. wọ́n aláwùjọ kẹ ẹnì ibi tó ti wá gba islam wọn wá fún lẹ́ẹ̀mẹ́ ilé tó ń gbé àwọn ni wọ́n fún tẹ́lẹ̀ jíjẹ mímu rẹ̀ àwọn náà ni wọ́n ṣètọ́jú ẹ̀ tẹ́lẹ̀ tó ń gbà kó jọ ọlọ́run ní ṣe ẹ̀kọ́ ti da islam ó wá lọ wọn lọ fún tẹ́lẹ̀ kan bí a ní àwọn ìlú ìrántí ìlú ọ̀sẹ̀ àdéjú ti ìlú yẹn rí tí kọ́ ṣe láti wá máa àwa mùsùlùmí tá a

wọ́n wá àkọ́kọ́ tí wọ́n ṣe ni pé wọ́n kọ́ dalí ẹ̀rú ìyàwó ẹ̀ wọ́n kọ́ lọ wọlé sí ìyẹn lánà pé ọkùnrin ti gbàgbọ́ ni ẹ̀mí èṣù ó ti kí ni o èṣù ti rà rẹ̀. eléyìí ni wọ́n fi ń fún lẹ́ẹ̀mọ́ nínú ilé ìyẹn wàá tó wọn tó ti ìyàwó rà pẹ̀lú sùúrù pẹ̀lú àdúrà pẹ̀lú gbà wẹ́rẹ́rẹ́ ìyẹn ò tó wọ́n gba oúnjẹ lọ́wọ́ ẹ̀ ìyẹn ò tó kòrò oúnjẹ ọmọ ilé tó ń gbé àwọn ni wọ́n ń sanwó ẹ̀ nígbàtà sùkò yẹn ó tó wá sí gẹ̀ẹ́gẹ́ gbà lọ́wọ́ fún ìsàdáwò fóònù náà gẹ́gẹ́ ìgbà tí owó yẹn ó tẹ̀lé oṣù kan níbẹ̀ ni wàhálà yẹn bẹ̀rẹ̀ òwò lè parí onílé onílé sùúrù àwọn tí ole ń sanwó lé wọ́n sanwó lé wọ́n sì fún ilé àní àwọn àtìyàwó pé ìwọ mọ̀ wọ́n má ti lé kúrò nílé àti gbogbo tí bẹ́ẹ̀ nílẹ̀ wọ́n ti gba lé mi lọ fìyàwó. nígbà tí wàhálà wa dé tí ti ó wá láti ta kódà lásìkò kan wọ́n tún di àwọn èèyàn sí látọ̀gbà ti àwọn èèyàn kálára mùsùlùmí bá wà níbi tọ́lọ́mọ bá fi wá sí kí fún wọn àwọn náà nínú ṣé ti ẹ wá yọ̀rọ̀ rẹ̀? wàlẹ̀mọ̀ alábàtì ní kùlùbí. tá a àwọn ẹni ẹbí kan gbé ẹni ló fẹ́ fi gbá bẹ́ẹ̀ kí ẹ sẹ̀ǹpẹ́rù ẹni bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́ni ẹ̀mí rẹ̀ ó balẹ̀ pé tọ̀ òun rí ẹ̀sùn wọn ṣùgbọ́n kí láwọn ṣe wá àtàwọn ẹni bá tó wọn lọ ọlọ́mọ ti bẹ́ẹ̀ yẹn kú náà ni o so àdéhùn náà ni o ṣe sùn náà o ọlọ́fẹ́ òwe yóò o ọlọ́fẹ́ àwọn wá ń ṣe wá àṣì ṣùgbọ́n sẹ́ǹpẹ́ wá àṣì ìṣùgbọ́n tó wá da náà ká ní ààrẹ òzàkátà àtẹ̀gbẹ́fò hàn pèsè ti sẹ́ iṣẹ́ kí lọ kọ́ gẹ̀rí àwọn ohun kàwé à ṣé ti wò ọlọ́run bá ní wà nábì àwọn tí wọ́n lẹ́sẹ̀ gba islam tẹ́mi wọn ò tí ì balẹ̀ ilé ìgbà sáàmù fẹ́ ọwọ́ ajé pé lóbi wá bẹ̀rẹ̀ tí wọ́n mọ̀ òkè ah, ah, ti ń bọ̀ ti ń bọ̀ gbogbo gbogbo ẹ̀sìn pé kò tí ì gbọ́ yé pé islam ẹ̀sìn kò tí ì jókòó sí lára tó bá kọ́kọ́ rí ìgbàdùn pé ah, alihamudulilayi atunyi gini yóò jẹ wa ẹni ọkọkọ balẹ̀ sábẹ wa ti padà wá dé lọba pé kọ ọlọdínù irú àwọn ẹyẹ ẹfọ wọn àti mùsùlùmí míì náà ìrẹ̀kẹ́ nínú àwọn ọmọ àwọn àlùfáàtò ní kòló nìyí àwọn abẹ́sù ẹ̀ ní wọn bẹ́ẹ̀ sìn ẹ̀ńdẹ́ ẹ̀sẹ̀ jẹ́ islam àti bẹ́ẹ̀ fún tàbí mùsùlùmí míì tó jẹ́ pé àmọ́ ní ẹ̀yẹ àbọ̀ ẹ̀gbà mi òsì pọ̀ òsì pọ̀ bẹ́ẹ̀ dáwọ́ àfẹ́ sọ́dọ̀ òun òun tàbí

ẹ máa wo ẹnìyàrá wọn àpẹjúwe tí mo rí ara mùsùlùmí lọ jẹ o ẹsùn wọn mi tó yàtọ̀ bóyá gbogbo ti ń dà láàmú ti ń le báwọn bóyá bùkátà kẹsẹ péré láyé ṣùgbọ́n èyí àwọn tá a fẹ́ gbé padà tọ̀ tá a sọ pé àwọn làwọn fẹ́ ṣe wà sífún ó sọ pé àbá tẹ́ gbó tọrọ tẹ́lẹ̀ àwọn kẹsẹ́ mẹ́tẹ́ pé nínú Islam àti fílẹ̀ ó sì jẹ́ pé ara ẹ̀ ṣeré àrò pé kò kàn wá apá náà ti rò pé òun ṣe wá àti bọ́wọ́ kọ́ máa ń ké nóò níjọ́ àwọn yẹn ti wá àwọn yẹn ti pọ̀ àti sọ̀rọ̀ àbúyẹ̀ pọ̀ wọn epo yẹn ni àwọn bẹ́ẹ̀ ó wá kó nìkan pẹ̀lú one náà pọ̀ ó ti gbẹ́rẹ̀ ti dá one tọ̀ àbá ọlọ́run sọ ẹlẹ́sọ̀ lórí o mo rí pé adàgbé ẹ̀yìn ọlọ́run lẹ́yìn ló jẹ́ kí n fẹ́ sọ ọ̀rọ̀ yìí fún yìí o bẹ́ẹ̀ ṣé wù òun yìí òpólò wọ̀rọ̀ ìyàwó bùkátà tó wà ń bẹ lọ́rùn òun bó ń ṣe wà ṣùgbọ́n òṣèlú tóun lè sọ fún tóun fi ní gbòǹkan mọ́ ṣùgbọ́n mo ṣe wá gbé ẹ̀yìn wọ́n àti wọ́n àti sọ pípọ̀ wọ́n wù í dé wọ́n sàmù yìí o kàdé tó bẹ́ẹ̀ ti wọ́n ká bó ṣe àṣọ pẹ̀lú ògbọ́lọ́ tàbá ti dé ọ̀dọ̀ àwọn jẹ̀mọ́ nínú àkáǹtì community wa nínú àkáǹtì àbùsùn méjì nìkan pẹ̀lú ògbọ́lọ́ wọn náà àṣẹ tọ́ yẹn sẹgbẹ ìtòbílẹ̀ wà fún ọ̀sán sọ̀rọ̀ wọn jáde ẹni tí ò mọ̀ yàrí torí yàrí wọn náà máa lọ ní gba ẹni tí ó sì lọ́rẹ̀ yọtọ̀ sọ pé àkóso wàhálà ẹ bá ti wá Ah, nígbà a àṣokà ẹnìkan wọ́n ṣàlàyé ẹnìkan náà ọ̀dọ́ ọ̀dọ́ tẹ ilé ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ni wọ́n wá sọ fún gbọ́dọ̀ àwọn fún ní ìgbàkan scholarship wọ́n fún scholarship wọ́n ní ṣùgbọ́n wọ́n bá ti ìjọ báyìí báyìí tàbí báyìí ni ẹ̀wà gba ẹ̀bùn rẹ lójú gbogbo àwọn èèyàn ẹni ọkọ̀ láì ní ọwọ́ akọ̀sọ̀ ọ̀sìn sọ start òun sì nílò owó ọmọ ni fún ọ̀nà ni òun sì nílò owó ní ó wà lọ́la ó ní tó jẹ́ owó rẹ̀ pé tó máa lọ àdáhà ìṣòwò tó kọ́sọ̀ tó mùsùlùmí lòun but òun nílò owó rẹ̀ mo ní eh, but ah, ẹ lè fi ah, ẹ tó lè jẹ́ ìṣòwò àjò mo ní ẹ lè fowó yẹn lẹ́pẹ́ à ah, á ní ìṣàṣẹ ìgbọ́tù mo ní mo mo wà ní dáìní mo nílò owó rẹ̀ sọ fún kìíní mo kàn ní kí sọ fún ilé ẹni o jẹ́mẹ́ èlò ni wọ́n fẹ́ fún dọ́là lọ́wọ́ ten thousand naira sọ pé tó yẹ káfá lọ́kọ̀ ṣe wọ́n fẹ́ ten thousand níbi ìnìlá tó bá dàrọ̀ ọ̀la àbí tó bá dalẹ́ ọ̀rọ̀ àgbà ṣùgbọ́n àfa àti ó ṣe bẹ́ẹ̀ tọ̀ ọlọ́kọ̀ ṣàgbọ̀wọ́. wọ́n ní wọ́n lọ bá ti bí ìkòló bí. àwọn eléyìí ẹ máa lọ́wọ́ zaka fún wọn. ẹ ṣùgbọ́n àwọn zaka ti ṣe ẹ wo zaka ti ṣe ẹ lómi wọ́n fi èkó wọn bẹ́ẹ̀ lóbi two thousand ẹ máa wá bá wọn zaka two thousand two thousand ló fi lọ àwọn tí ó gba àwọn tí wọ́n wà lóko ẹrú àrùkọ́bù nìyẹn ẹni tó wà lóko ẹrú padà. ẹrù mi ń bẹ ó fẹ́ di ẹwà àwọn sọ̀hábà ó fẹ́ tẹ̀sí yẹn lórí tọ́sùgbọ́n ọ̀gá rẹ̀ olówó ẹ̀ ẹni tó ní sẹ́pọ̀ ni ó lágbára lórí ìtẹ̀sí ayé ẹ̀ ó gbà tó púpọ̀ olówó wa lọ́mọ lẹ́rú. so kótó kótó gbádùn ẹ̀sìn yé àgbà tí tó bá rí àwọn tí wọ́n wà lóko ẹrú ẹsẹ̀wó tó ẹwú owó orí wọn ẹsẹ̀ ẹ̀rà wọ́n kó òwe kò yẹ kí freedom. Ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe wá lórí ẹ̀wọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ wà ẹgbẹ́ kò mọ́wọ́ kò mẹ́jẹ. Alámọ̀dé tí ò lẹ́nu wọ́n ti gbé àwọn agbára yóò ti gbé bọ̀ nígbà tó bá sọ àtìmọ́lé tó rẹ̀ ní bẹ́ẹ̀lẹ̀. irú àwọn eyín náà wà fèrè kọ́ ẹ̀jẹ̀ wọ́n fún òlòkò ló wà nù. wà lọ́gọ́rì wà bí sábì nílá. ṣé wàlàbọ́ọ̀lì mi ìnáwó sí sábìlì ńlá. wàlàbọ́ọ̀lì mi ìnira kẹ́mi yé àwọn tí wọ́n ti fẹ́ tẹ̀lé sínú gbèdè. wàlàbọ́ọ̀lì mi. ẹ̀wù kan ní àfihàn àbùsùn ìdàkárà ti dàsọ̀ fún wa. àlùbọ̀ọ̀lì mi ìfẹ́ kó ti jẹ́ gbèsè tí ó yẹra rẹ̀. wàlàbọ́ọ̀lì mi. ẹ̀mí àwọn àfáàní tí èèyàn bá jẹ gbèsè ọlọmọṣẹ wà ló ń gbèsè gbogbo ẹ gbogbo ibi tá a gbàjẹ ọlọmọ wa fẹ tí èèyàn jẹ gbèsè tó bá mọ̀ fún onígbèsè òun yóò tẹ̀lé pé òun ọ̀nàmọ́ sáà sí kódà àwọn àfáàní kọ́ mọ́ kí wọ́n ní. torí pé torí pé sẹ́nu bẹ́ẹ̀ bá ti ń lọ ẹgbẹ́ pété kí wọ́n sí bàbá kàmá jẹun bí ìwọ mọ̀ mọ̀ ti kàdọ́ kàmọ́ ó ní kíkẹ́ni tó dé mọ́ra yọ wá ni. sọ ẹni òní sílẹ̀ ẹ kìtàkìtà rà irú àwọn eléyìí wọn gọ̀ọ̀rì mí. wọn gọ̀ọ̀rì mí. ẹgbẹ́ni bá dẹ́gbèsè ẹgbẹ́ ní tó fẹ̀gbẹ́ tó dẹ́gbèsè fún. wọn gọ̀ọ̀rì mí. ọba títà fi mọ́tò ẹ̀ ṣùgbọ́n wa tẹ̀lé tá a bá yára mọ́tò àti jẹ àkíyà. ẹnì bẹ́ẹ̀ dárí fẹ́ náà ti wọ́ọ̀dì nǹkan tí òjò wa. wọn mí. àwọn tí wọ́n ti tẹ̀ ẹ wá ẹ wá pé fọdà ẹ wá dìbò àà ah, ah, bẹ́ẹ̀ ni nígbà gbàgbà gbàtọ̀ pẹ̀lú ìgbọ́lọ́ àwọn mùsùlùmí ọ̀bọ̀ fún ẹ tí ẹ bá ti sọ ẹ̀ lóòdì balẹ̀ pé ah alhamdulillah alhamdulillah ẹlòmíì mùsùlùmí nìkan wá jà mọ́ ẹ wá ọjà mọ́ ẹ wá jẹ́ títí òbí wa mú bí i ah, àwọn tó ń kọjá fún mi gbèsè ti pọ̀ oṣù fún mi fún lónìí twenty thousand ọlọ́run sànù tiẹ̀ tọ̀ ìgbà fún tó wọ́n ti bá sọ́dọ̀ pé yọ́ọ̀ máa ń wájà yóò sì máa rí ètò ìmùlẹ̀ tiẹ̀ náà ṣe àwọn ẹlẹ́yìn náà fún wọn níbi bàbá. wàá yọ̀ kọ́ rí mi wọ́pí sẹ́mìnà àti àwọn tó bá wà lójú ọ̀rọ̀ ọlọ́run abẹ́lẹ̀ jihad gbogbo abẹ́lẹ̀ ní jihad yẹn ẹ̀mú owó nínú owó ìdàbá ẹ̀rá. arúgbó àwọn sọ̀hábà tó sọ pé hajj náà wà níbẹ̀. owó ìdàbá ni kẹ́ mú kẹ́kẹ́ àwọn ẹ̀rọ mẹ́ta tó bá fẹ́ ṣe é. wàbí ìsàbìlélá. ìjọba owó ìjọba kọ. wàbí ìsàbìlélá. àwọn sẹ́yìn àwọn sẹ́yìn àwọn sẹ́yìn tí wọ́n ń dáwọ́ ara rẹ̀.

wọn orí rí owó oṣù àwọn yẹn ti sẹ́ wọ́n làágùn ẹ̀tọ́ wọn wọn ẹ̀rí gbà ẹ wá nípa ẹ̀yìn ẹ̀ka ẹ̀ amọ̀lẹ́ mẹ́ka irú èwo ni o àyè tó ti sẹ́ ẹ̀ fúlẹ̀tọ̀ ẹ̀ ẹ wá lẹ́sẹ̀ tó ẹ ti wà á fi ìsàbí yìí bọ̀ wà á fi ìsàbí àti àwọn ọmọ àwọn tí wa dá wọn ọ̀dá dá wọn lójú ọ̀nà ó ń lọ ṣùgbọ́n kèké ẹtù bá ti ẹ̀dá bọ̀ sànú wo sànú wo wọn wọ nìkan láti kò gbogbo láti òun sì bá lé ṣé gbàgbọ́ mílíọ̀nù ṣe lajú pé òun ní nọ́mbà ẹni ẹlọ kó tiẹ̀ fọwọ́ kókó tọ̀gbọ́ ń bọ̀ o tẹ́ǹbà yìí tẹ́ǹbà bá jọ wá nígbà òun ní nọ́mbà rẹ̀ nù irú èyí ń bọ̀ fọ́ọ̀mù sẹ̀lí ẹ̀ ń tẹ̀ mọ̀ pé lódodo ọ̀rẹ́ bẹ́ẹ̀ kódà kó jẹ́ owó ọkọ̀ ń lọ ní ẹlòmíì kọ́ kókó ṣàánú ó bọ́ kọjá lé lọ́fẹ́ táyé lọ bìlọ́ lọ́dá nínú ìfẹ́ méjì nìkan ó sì ti di pé epo ìdí lọ́dọ̀ bọ́ta yóò dé géètì kò sí kọ́bọ̀ lọ́wọ́ ọ̀rá mi nígbà tó di alẹ́ bíjì ní bá ní bá ta fún pé ah, àbáyọ nǹkan ṣe automatic wa ni kò dé kò dé máa dọ́gba sí pé à ah, tọ ọba ọ̀rá gbọ́ sí ìtàgé lọ pé ẹ ò ní wa ṣe àlọ́ ìmọ̀ mọ́ ní àá ọlọ́dún gbà wọ́n àbúrò àlè sọ̀rọ̀ owó ebi ẹni ndẹ gbèsè ndẹ páàkì ilé ọ̀dá dání. ọ̀dá dání kẹ́kẹ́ rẹ̀ ló dá ọlọ́mọ fọ̀dà bú dá wa. ọ̀bìnrin sẹ̀bíìl ẹ̀fọ́ nínú owó zaka ẹ̀yọ. Fàrídàtà mìnà lọ́. Fàrídàtà mìnà lọ́. Òré ìrìn àkọ́dọ́ òun lẹ́nu ilé. Fàrídàtà mìnà lọ́. Ẹ gbọ́dọ̀ yí. Fàrídàtà mìnà lọ́. Ọlọ́run ni wà nábì bí mo ṣe pin náà ni kò ṣe pin. Fàrídàtà mìnà lọ́. Wà wọ́ wà ní ìmọ̀nà àkíyèsí. Tẹ̀lifá àkíyèsí ló parí ẹ̀. Wà wọ́ wà ní ìmọ̀nà àkíyèsí. Ọlọ́run ọba ni àlè ọba alánà tẹ́ hakimu ọ̀jọ̀gbọ́n ni báwo lè pinna tó bó ṣe pin yìí ẹ̀rọ ibi tó pin sí ọlọ́wọ́ ti ṣògbọ́n àwọn èyí bá wà ní tàbá wà pinna ẹ̀dá kò sọ́kà wò ní balẹ̀ tí o bẹ́ẹ̀ ká ọmọ wa lò tó kọ́lọ́wọ́ kú gbogbo fún ọlọ́mọ sábà fi wọ́n lọ gba àwọn olówó tí wọ́n yan zaka lè fẹ́jà yé wọn fẹ́jà lámọ̀ ni wọ́n dà yé pẹ̀lú tí wọ́n bàjẹ́ o torí pé olóògbé bá pé kí tí wọ́n bá bàjẹ́ ni zaka tí wọ́n ń fún àwọn òfin yọ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ wá ni ó dà làwọn kan tó gbé àpò tí wọn náà balẹ̀ wọn ò rí dòdò ìjàká nìyẹn àwọn afọ àwọn ẹni dédé tí ìjàká bá délẹ̀ tí dédé ni kó dédé àwọn méjì ni wọ́n sàbẹ́ka wọn. فقراء للفقراء والمساكين والعاملين عليها والمؤلفات في قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. Ṣé ìdẹ̀rẹ̀ ni kó mẹ́kọ̀ọ́ mẹ́jẹ̀ẹ́jọ ẹ̀ náà àbúrò sí mẹ́? Àyùmọ́ mi ṣàfihàn.

so pé èrè bí sẹ́yìn jẹ́ hundred thousand sọ pé èrè mẹ́wàá fẹ́rẹ́ náà ni wàá mílíọ̀nù ọkà ọba fẹ́ kọ́ra ní community wa ìlàfẹ́ láti àròyé kàfẹ́ mu dé èkó táà ní múlẹ̀ mẹ́wàá dé ẹ ẹ bá ní ẹ ẹ wà dé tẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ wọn ni ẹ ti tẹ́lẹ̀ pé ẹ àwọn afọ ọ̀rọ̀ àwọn afẹ́lẹ́ ìlú lọ́wọ́ wọlé káàtì lè bá ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ àti ibùdó sẹ̀bílì ẹ̀rọ bẹ́ẹ̀ sọ́kọ́ ìṣẹ̀tọ̀ ọlọ́pàá ti lè wù wá. tọ irú àwọn afọ àyẹn wọn sọ pé àánú ń bẹ tó bá ti ká gbogbo ẹ náà kò bá burú mẹ ti là kánú. sàrí ìdàdá mi náà wà yóò wá àwọn ọmọ àti ẹrù tó lẹ́gbẹ̀ẹ́ wọ̀ ní bẹ́ẹ̀ nígbà mùsùlùmí tá a jà fún ẹ̀rọ àǹfààní ayi Qur'an ni anfani ni ẹdodo ni ẹlẹ́kẹ̀ jọmọ sura ẹlẹ́kẹ̀ jọ chapter eight. ní ọ̀fọ́lù yẹ ọlọ́run ti wá sọ àwọn tí gbòòrò láti gbẹ́bọ̀ ní iná ìgbà àjàbó ẹ̀rọ pọ̀ sí kẹlẹ́ sùn. فريضة من الله وهو عليم الحكيم واعلموا أنما غنيمة من شيء أنما غنمتم من شيء فأن لله وأن لله خمسا ولرسوله ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرق يوم الفرقان يوم التق يوم التقى يوم التقى الجمعان والله على كل شيء قدير قدير والله على كل شيء قدير gọ̀nìmọ̀ àwọn mùsùlùmí àti sọ́ba ti pín zàká ṣùgbọ́n àwọn mùsùlùmí wà lọ jihad ajàfẹ́sẹ̀ ọlọ́run wa ní kábíyé kábíyé àwọn akó ọ̀rọ̀ bọ̀ gọ̀nìmọ̀ nìyẹn bẹ́ẹ̀ láti pín lẹ́yìn ọlọ́run wa alẹ́mú ànàmá gọ̀nìm tó ń. wà á lẹ́mú ànàmá gọ̀nìm tó ń ṣe é. فأن لله خمسه ولرسوله ولذي القربى واليتامى والمساكين وابن السبيل. ọlọ́ni gbogbo ń bẹ́ẹ̀ bá kúmọ̀ nínú jihadu bẹ́ẹ̀. anamọ gbọ̀nyẹ́ mi tún. ọlọ́ni ẹ kọ́kọ́ gbà pé fàánà líláyà khumsahu. ẹ kọ́kọ́ kó gbogbo nǹkan ẹ jọ ẹ máa wọ́ ìkóyà tó ti dàkà gédégbé. fàánà líláyà khumsahu. ẹ gbogbo tá a kọ́kọ́ yẹn wá mi lọ rí lápò ìwé ẹ wàá dá wá mi lọ sí ọ̀nà márùn ìdúró jẹjẹ máa two hundred thousand. bàánà nílá ẹ̀ fún dàrú. two hundred thousand yẹ ìkan nínú rẹ̀ tẹ̀sí márùn nìyẹn one over five àwọn amú ìdákẹ́ nínú ẹ̀ ọlọ́run ló ní. fàánà ńlá ikọ̀ mùsàlù. ọlọ́run ló ní ìdákẹ́ nínú márùn-ún tẹ kóbọ̀ ní jihad òun ló ní. wálé rọ̀ṣù. abákẹ́ náà ànábì. sọlá na àwọn tí ó gbà ń bẹ̀ òun náà ni ànábì wàlídìlẹ̀ kò rẹ̀ bá. àti àwọn alásùnmọ́ ànábì àwọn tí wọ́n jẹ́ ẹbí ànábì àwọn tí wọ́n jẹ́ ìbátan ànábì kí ló níbẹ̀ torí pé ń fara fún àlékún kékeré pẹ̀lú tí ó bá jẹ́ olùdíṣẹ́ ọlọ́run ìgbà ń bẹ ìwọ́n mọ̀ sùn lọ́wọ́ àfọ̀ ọkọ̀ tẹ̀ ó balẹ̀ àfọ̀bọ̀rọ̀. Anẹ́bì sọ̀rọ̀lọ̀sọ́lá ló wá ní ọ ẹgbẹ́ náà ní ọba arúgbó àbá ìgbàgbẹ́ náà tó sẹ́nu mọ́tẹ́gẹ́ ọgbọ́dọ̀ tẹ̀lé tiẹ̀ ní. Gbàmí ìgbẹ́gbẹ́ kó débi náà tẹ̀ pé òun àsìkò sínmi àsìkò fàájì kò sí má nẹ́ẹ̀sì. Kódà nígbà míì àdìsí wá nígbà tí bàbá Hamid Sọlá níjọ́ kan ìṣẹ̀lẹ̀ kẹtẹrẹ ìyàwó àárín ṣàkọsẹ̀lẹ̀ àríyá ó níjọ́ kan bẹ orúkẹ òun gẹ́gẹ́ bí ìyàwó lọ́dọ̀ wọ́n ní bí o ṣe wá wọlé ọmọ ọbẹ̀ wúlẹ̀ ọmọ faransé mi sọ́dọ̀ o ìní pé túndú bẹ́ẹ̀ ànábì ọ̀rọ̀ ọ̀rọ̀ ìkọrọ̀lẹ́ o máa lọ bàkẹ́ máa lọ bí ìtẹ́ tá a di àwọn mùsùlùmí sí lọ́ọ̀bẹ̀ lọ́sàdúrà fáwọn tó wà mẹ́ wọ́n ní ìdàdúrà lóru bẹ́ẹ̀ bí ti wá gbẹ́jú jìbìlì tó jíjẹ báyìí aṣọ tó wà ní ìgbọ́ra bọ́ọ̀lẹ̀ ọba tó rà pé nǹkan rẹ̀ sí ọrọ̀ ẹni tí ànábì tó wá ń dáwò àbísà bọ́dà ìyá yìí ní ìṣàìtọ́ mi gbé orí kẹta ọ̀lẹ́ mi ọ̀ àbí bẹ́ẹ̀ fẹ́ yọ fi mí lẹ̀ lọ báyàwó mi nù ìjọba ìyàdé ọba ní bàbá rẹ mẹ́ni tó ànábì mo kẹ̀lé bẹ́ẹ̀ mi sí kúkú òlùlé mo ní wá lọ mo sàn sọ́ọ́dì rẹ̀ ìyá yìí ó sàn sọ́ ànábì lọ tí tí tí tí tí tí sáàmì ti jẹba fẹ́ tó fi wọ itẹ́ sáàmì ti àwọn mùsùlùmí sí. ah sáàmì bọ́ọ̀lù bàbá béèrè ní kálẹ̀ ni o yàrá ní àbá sáré àbá fara wọlé àbí ti dé bàbá bàrà ọ̀jẹ̀ ẹ̀yẹ kó mùsùlùmí àbí sàdúrà fún wọn kó sàdúrà fún wọn kó sàdúrà inú ẹ̀sẹ̀ a lè lọ sí bàkúbárọ̀ ìtẹ́ nǹkan tó sàrà mùsùlùmí pọ̀ ìtẹ́ mùsùlùmí máa ń ní ìtẹ́ ni a lè gbà mẹ́sì òkú sí kejì táwọn á ti gbà ní òwe ìrúlé mọ́tíláṣí ni ìwé tó ṣèkú bẹ́ẹ̀ wọ́n ti bàbá tó ń mọ́tíláṣí ni wọ́n gbẹ wọ́n gbẹ sáré ẹ̀sìn mọ́tíláṣí ni wọ́n gbé wájú kíbla gbélé ìwọ́n

yàrá jẹ́wọ́ pé àwọn onígbàgbọ́ mẹ́tẹ̀lẹ́ yẹn ni. lásìkò tó yẹ kí ìyàwó ti ọmọ ẹgbádùn rẹ̀ ọlọ́run lọ jíjẹ́. fàmìlìlà ìkùnsà wà ní ọ̀túnì wà ní lóríkùnrin báyà. àwọn ọmọ bí sáf àwọn náà wọ́n ní ẹ̀kọ́ kí wọ́n máa wá gbádùn tí ìgbádùn ẹ̀sìn bá dé ẹlẹ́yin ti wá kò sí dáadáa kẹ́kẹ́ tẹ́ ẹrù pẹ̀lú ìyàwó àpá ìyàwó àpá rẹ̀ ojú ẹ̀mí ìyàwó àfáàyè oníṣẹ̀kọ́ tọ́wọ́ tó tọ́ ọmọ yẹn kúrò kiri ẹ̀kọ́ lọ ẹ̀tù ẹ̀ ibẹ̀ ẹ̀dẹ́gbẹ́ pé àfa wọn náà kéèyàn sẹ́jì ẹ má ti bẹ́ẹ̀ ní sẹ́jì rí àrí ẹ̀rọ mùsù tọ̀ yéṣu wọn láyé àbí yín lóṣù àti láti mọ fún ẹgbẹ́ àyín so òde wa lé wọ́n sọ fún ìyàwó ìyàwó àfa ti wa mẹ́bù ti wa ẹni tó dání dáró lẹ́wà lẹ́dọ́ èéfì àmọ́ ẹ̀rù náà bàrà. wọ́n ní nínú kúrẹ́ bá. Ẹjọ́ òun náà gbọ́ ẹgbẹ́ náà wọ̀lá wọ̀ yá àmọ́ sí wọ́pọ̀ fún ìsanwó ìṣàwọ́ fún ìṣẹ́. Wọ́n gbé sọ̀mọ́bù lẹ́nu ládùúgbò. واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه ولرسوله ولذي القربى. Ọlọ́run àwọn náà wọ́n mẹ́tọ̀ọ́ mẹ́ pípé ìdúró faradà. Wọ́n mẹ́tọ̀ọ́ ní kékeré, àbá àlẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ̀bá kẹlẹ̀ ẹ̀kú rẹ̀ pé tọ̀ táwọn ẹ̀jọ̀ ìbéèrè kan wà, ó gbọ́dọ̀ jáde. Wọ́n ló kúkọ lókè nílé. Ọlọ́run kan fún ẹ̀dá fún ẹ̀gbẹ́ náà, ó gbọ́dọ̀ bọ́sọ̀. Yàrá ní ìwà súnmọ́tà náà ní kan náà mo tẹ̀fẹ́ yà ẹ̀rọ ọ̀rọ̀ àwọn Yorùbá wà ní àṣà ìdálóhùn jẹ́ mi yóò gùn fún wa. Ọlọ́run jẹ́ mi yóò gùn fún wa náà

bó ti ẹ̀jẹ̀ kọ́ pè jẹ́ kò tí ẹ̀ fojúlù pé alẹ́kùsára kí jẹ́ mọ́rin náà bá ní kọjá ẹ̀jẹ̀ bá ta ẹ̀jẹ̀ ìgbẹ́ni kẹ́yà fún àwọn jẹ́ ìgbẹ́ báyìí agbọ́dọ̀ mọ̀dá rẹ̀ báyìí kí nígbà mo ti mú kẹ́sì pé kó ẹ̀yẹ wà sùkà ó mọ̀ sí pé ọ̀rọ̀ yẹn ó rí ìpáyà pé immediate answer òwe mo fẹ́ wo tí a ò sí mẹ́. ẹ̀ẹ́dẹ̀ nìkan ó gbà wọ̀ látàárọ̀ sọ pé àwọn àṣìkò ẹ̀ láwọ̀ ẹ̀ àwọn afa àsìkò tá ìmọ̀ bèrè ni ọ̀rọ̀ wọn fẹ́ sínú òṣù ọtí ló wà fi sínú ṣé láyà bí ò láyà ìgbà fẹ́ mọ̀ lẹ́nu ẹgbẹ́ sọ láyà wa. واعلموا أنما أنما غنمتم من شيء فأن لله خمسه ولرسوله ولذي القربى. báwo béèrè báwo kì í ṣe pé ẹgbẹ́ ẹjẹ́ kí ẹgbẹ́ ẹjẹ́ fún mi ní ten minutes lẹ́kìn wọ́n láìbírì mọ́ into ready made answer nǹkan tó ti wà lẹ̀ àbá tí ó ṣe ìdájọ́ yẹn yóò wo tí a lóyún. fàhàn lillah khumsahu yóò wo tí a lọ́sẹ̀ ẹ̀ lọ́dún fún àfa iṣẹ́ àfa ní ṣe pé iṣẹ́ àfa àwọn àmọ́ ẹ̀ lè gbé káàkiri ẹ̀ lọ́kọ̀ dálejò lóhùn business card fún jà ah business card. o ní ìdí ẹ̀rọ alága ó wọ lọ́rùn. business inú òòlà àti ọ̀pọ̀ ní kóhùn tẹ fún òkèèké pé ọmọdé ìlú yẹn fún. ó ní o card ìgbọ́n tí mo jẹ́ kàn parí ó ní business card owó ìlú náà. ọmọ o ní business card ṣùgbọ́n tó bọ́ ọmọ tó báwọn ẹ̀kọ́ tọ̀ ẹ̀mí làwọn èèyàn mọ̀ pé ìmọ̀ wà ń bí tó tó wọ̀ ní jẹ́kọ̀ọ́ sí mi yóò débi kẹwọn bọ̀ onídẹ́gbẹ́dọ̀ ara ẹ̀kọ́ wọ̀ ọ́ òní torí pé ọ̀sẹ̀ bó fi kọ́ wọn yẹn o gbọ́dọ̀ forúkà ọba ṣe tẹ̀síọ̀ tẹ́tí rà kálókà fún tẹ̀síọ̀ wọ́n wọ ẹ̀mẹ́yẹ nígbà táwọn scholars àwọn àfẹ́yẹ̀sì tí wọ́n ti lọ mọ̀tẹ́gbẹ́ máa pa ìlọ àlọ́ àlọ́ ìjàpá àtìyẹn níbo ẹ̀rí bí yorùbá kura ẹ̀rọ bí yorùbá kura ti tẹ̀síọ̀ wọ́n kó àtọ́já pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ táwọn afá mo ń wo ní gbẹ̀gbẹ̀ mo á gbé ẹ̀rí mi ni mo á sọ àwọn ní àwọn Yorùbá yìí kọ́nà kọ́ṣà àwọn ìwé ìgbà tí wọ́n ń tú ìwé ó ta kó tọ́lọ̀ bá ń sọ. pọ̀tọ́ pé kò sí bí wọ́n ṣe fẹ́ẹ́ tú pẹ̀lú èdè Yorùbá yẹn tí wọ́n rí tú kò sí tó pé kò sí direct word tí wọ́n lè lò fún nínú Yorùbá tí Yorùbá tó máa ń gbà lérò mu ṣùgbọ́n oníkàlùkù wa àgàgbé òkú ẹ̀sìn àti àti ṣúọ̀bù àti ìbẹ́tẹ́rẹ́ mi. sọ àwọn àfáà àwọn eléyìí àwọn ará ni wọ́n mọ̀ farada tó pọ̀. wàhánà ni láàyè kọ́mùsà òun wàlẹ̀ ọ̀tún ni wà ní bí líkù ìgbà. àwọn ọlọ́sùnmọ́ ànábì ẹ fún wọn níbi tẹ kọ́bọ̀ bíi jìyà àwọn tó mọ̀ pé ah, àti ẹ̀dúpẹ́ pé at least at least ìbámu yín ọwọ́ àti sáwọ̀ ẹgbẹ́ méjì fún pé ah, ẹ bá ti ẹ̀jẹ̀ méjì fún gbogbo oṣù lábúlá náà lélẹ́yìn ẹ̀dẹ́ ẹ̀jẹ̀kẹ́lẹ́ àná ọmọ fún méjì lẹ́yìn ọ̀sẹ̀ ọlọ́run ọ̀gbẹ́ àjẹ̀dùkọ́ pé lóòrùn ah, bí àwọn àfa wa àwọn ọmọ mi wa wọn ò láyé tiwa nínú àwòrán ṣùgbọ́n àfa àwọn méjì yìí kò rí ọkọ rẹ̀ rẹ̀ kò tún rí mílíkì. wọ́n ní mílíkì òní bá. ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni sọ mẹ́mù dàrá gbolé ìmẹ́mù ìmẹ́mù lágbolé so ìyẹn ọ̀nà ọkọ̀ pàṣẹ kòtò tó mọ sórí gbóná kan wá gbà bá gbogbo bá jẹ ibi ìmọ̀ ìwà ti ẹ̀rí nǹkan ní òsàn ìmọ̀ lójú ọkọ̀ tó yẹ kó yẹn lẹ̀ èyí ojú owó àárí èyí èrè kò sí ètò wọlé. wàlíláyì wàlí rọ̀tún wàlí fàánà líláyì kùmùsà wàlí rọ̀tún lí wàlí tìlíkù rìbá wàlí àtàmà. bẹ́ẹ̀ ni ọ̀gá àti àwọn ọmọ orúkọ akọ̀lá náà ń gbé ọmọ orúkọ nínú ẹ̀sìn ọmọ tí kò ní bàbá ni tí kò sì tí dàgbà kò tí bàlágà ọjọ́ orí rẹ̀ kò tí dà kò tí kò tí dé adùlùbùrù yẹn ni pé kò tí màtúrọ̀ kejì ìtẹni obìnrin kejì ìtẹni ọkùnrin gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ fún wọn nínú tẹ ọkọ pẹ̀lú jihad. wọ́n yàtọ̀ máa wọ́n lè mọ̀ta wọ́n lè mọ̀ta kí ajá àwọn aláìní asọ̀rọ̀ tiwọn síwájú wọ́n bí lè sẹ́bí àti àwọn ọmọ orí rẹ̀ àtọ̀rọ̀ náà. kóńtò àmàǹtò bílà. mélòó ni wọ́n jẹ́ náà sábà kàwọ́. ẹ wọ́n mi lọ ta wá kọ́kọ́ níjà àdìgbò títà yóò ti tẹ̀ ẹtìkú tọ́lọ́mù kó ẹ̀kú tànẹ́bì ẹ̀kú tó kù dá ẹ̀kú tí àyàkájọ́. ṣùgbọ́n àwọn tọ́lọ́mù àti tànẹ́bì yẹ tẹ̀gbájú ti ẹ̀kú igbó wọn tó kù yẹn tó lẹ̀ tó kù àtúwá ìṣẹ̀dẹ̀ tó. sókè náà àìsè mọ́ọ́mọ́ tó ọmọ bá ń tọ́lọ́ àtànẹ́bì gbó owó tètè àkọ́kọ́ náà àfa nípa ọlọ́run ẹni wọ́n fi mọ tún mẹ́tìrì àti kìsì kàábà ẹ̀yìn ti ẹ̀rọ pé kàábà ojoojúmọ́ ní tuntun sí àwọn ọmọ tí wọ́n ṣe. gbogbo àti lọ́ọ́ múra ní oṣù tó bá ti di oṣù mẹ́ta ó ti di àá bíjúdi yà ọlọ́pàá ṣe lè wọ gbogbo wa náà àánú. torí pé àwọn gbogbo pé wọn gbogbo nǹkan tí máa ń wọlé sápò àsùnwọ̀n ẹjọ́ bá ti wọn tẹ̀lé wọn bá wà ń bẹ̀ pé ilé ọlọ́run àkọ́kọ́ ẹ̀fìdí ọba tó sọ pé gbogbo gbogbo kápákọ̀jọ tó wọ́n ṣe ń tó wọ́n gọ́ọ̀mẹ̀ntì òun tó wọ́n èkú orí kápákọ̀ òun ṣe. sọ wọ́n lè fi wọ́n ń sọ́tọ̀ ọlọ́run àwọn kan náà afáà ní kàákà lánàá ẹ̀lẹ́sí àwọn kan sọ fún rárá ọlọ́run tọ́lọ́run rẹ ẹ̀kọ́ fún ànábì náà ni ànábì ní wá mẹ́ tó bá wá rù èyí tó bá wù láti fi ṣe ọ̀dà kò sáré bìdò. àwa lọ jìyà àdá wa fún kàdùn ẹ abirù mùsùlùmí ẹ tó jẹ olórí àwọn mùsùlùmí náà bá tó sì bọ́bà dúró abirù wa ni ó wá ní ẹ̀kọ́ fún olówó àmọ́ tí fi ṣe tí ẹ lọ ṣe tànẹ́bì yẹn náà òun ò lò fún pásínà yìí ṣe ara díẹ̀ délé kò bá yóò fa àwọn ẹbí àtàwọn oúnjẹ àwọn kàkà rẹ̀ mọ̀ ní náà nìyẹn torí pé ẹjà gbẹ́ léyìn òní lẹ́sìn léyìn tọ́ ibi tá a ti wá lọ gẹ́gẹ́ tá fi yà gbogbo léyìn òní ti fáyéwò òní ti pé ọlọ́run wá fún wa ní ọ̀rọ̀. mà á bá wọ ọ̀la rọ́sùlì. ọ̀rọ̀ àpàlà tí aṣírí bá yẹn ta ti ń bọ̀ sọ́dún haṣù. mà á bá wọ ọ̀la rọ́sùlì. من أهل القرى فلله ولرسول ولذي القربى ولأتامى ولمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب ijò الله شديد العقاب ọlọ́run àwọn mùsùlùmí lọ́rọ̀ látọ̀dọ̀ àwọn kèkèrè ṣùgbọ́n àjàká ni wọ́n kọ́ ọ̀kẹ́ wọ́n kó wa wọ́n kó wa àwọn akọ́lájà ọlọ́run ló da ìbẹ̀rù gbójú sí wọn lẹ́nu bí lẹ̀ fáwọn nìyẹn ọlọ́run wá bá fẹ́ eléyìí àdúgbò yá àwọn wọ́n ń sọ jíjí àwọn owó ìgbèlú nínú ẹ̀sìn kẹfìrí tó fẹ́ máa gbèlú mùsùlùmí kò sí wàhálà bọ̀ ó sọ owó ìgbèlú owó ìgbèlú rẹ̀ àti àwọn ń taari lọ́dọ̀ àwọn kẹfìrí tí kìí ṣe tá a jà fún tọ́lọ́mọ bá yọ̀ǹda rẹ̀ fún wa ọlọ́run bá ń tẹ̀ra fẹ́ pẹ́. Ṣé àbọ̀ ọ̀wọ́ ọ̀làrọ̀ tó lè ṣe àlìkùrọ̀? àlìkùrọ̀ ọ̀lìlá. Látọ̀dọ̀ àwọn aráàlú lọ ti rí ọlọ́run bá lé ní. Fọ̀lìláyì. Ẹni ń wọ̀gbà àwọn ọ̀nà tí ń da gbogbo ẹ̀rọ. Fọ̀lìláyì. Gbogbo ọ̀nà máa ń falilá ẹlòmíì nínú gbogbo tó ní pátá kò sí tọ́lọ́mù bá mẹ́ falilá yìí tọ́lọ́mù kò sí mẹ́ bó ń dání lé mẹ́wàá wà lẹ́yìn òfin kẹta tọ́lọ́ bó ní mọ́tò mẹ́wàá kò tó kẹta tọ́lọ́ bó bímọ mẹ́wàá kò sọ́mọ ẹ̀yẹ́ká tí ó yà síbi tọ́lọ́ gbogbo wọn náà yẹn kílè ó jẹ́ kíní kan àná àwọn nǹkan yẹn náà ó da ó da bẹ́ẹ̀ ṣùgbọ́n ó yẹ kó wọn náà kó ìgbà fún ẹni ẹ̀yẹ kan ló fà fẹ́ bí tí ò di ẹ̀ inú gbogbo ẹ̀kẹ́ náà àwọn àfa àwọn ní bàbá àwọn ọmọ àti wọn bí akọ́ bímọ tó bọ̀ ìdọ́wẹ́jẹ́ kìíní kan ìdọ́wẹ́jẹ́ kìíní kan nkálukú ti yára rí bàbá wa pè àwọn lọ́wọ́ àwọn àbí àjẹ ẹ̀ṣù àbí tọ́ Lukumana ọgbọ́ ìwọ́n ti ẹnu gbogbo àwọn àfa rẹ̀ wọ́n jẹ wọn làwọn kọ́kọ́ bu ẹkún náà bí ẹgbẹ́ yàrá ti bàjẹ́ ah, kí ẹni máa jẹ wọn dọ́nà lọ́wọ́ sí di àbúrò wọn kẹ òun ti àwọn ó sì mọ wọ́n ti máa ń ṣe àwọn èèyàn nílé kí ó ẹ̀gbọ́n ẹ̀yin lẹ́lẹ́ àwọn èèyàn nílé kí ó ẹ̀nà ọmọ mi ẹ̀nà jẹ́ ẹ̀bà jẹ́ etí ọ̀ bẹ́ẹ̀ báyìí bí ah ló ní ibẹ̀ yẹn mọ́ fìyà jẹ́ yẹn bẹ́ẹ̀. gbóyè àmà bùsùn lórí. ẹ ẹ mọ ẹ mọ ẹ ti wá sọ lé kí ọmọ náà sùkúù ẹ fún biskit ọba ti àná lókè ẹwà yọ gbàdì ẹ yọ gbàdì pé wọn lọ lẹkọọ bẹ̀rẹ̀ lọsì lọsì ó ti wá gbọ́ yẹ pé àtọ ìtẹ ìmáà tẹ́yìn máa ń lọ ilé ké ìyá àlẹ́bàjẹ́ ni ẹ̀yìn náà dé ẹ̀yìn náà bó ṣe ń gbé kun lẹ́mú lómi ẹkún pàdé ti tọ́jú ń jáde pẹ̀lú ẹ̀ ó délé ké máa fọ́n dúró àpẹẹrẹ ìwé òbí orí kan aláìní kan ṣe àwọn àdókò bò ìyá nà bàbá nà nílé òun náà tún gbé àwọn àdókò bò fún òun ṣe pẹ́ ẹ wá láwọn yòókè wọn lè kéwù alọ́fẹ́ bíyà. mà á fẹ́ àwọn àwọn ẹlẹ́rọ̀ ṣé ó bá ti wá di ọwọ́ ìparí ọ̀nà wọn ṣe kékeré pírẹ́t láwọn ayẹyẹ ìjọ nǹkan náà àwọn pírẹ́t tọ́mọ jẹ wọn tó bá ti wọ́n dàtí pírẹ́t ti gbọmọ sùn ló ti rẹ̀ rẹ̀ tó bá ti wá di bí ọ̀sán dáhùn mọ́ ìgbẹ́ bẹ̀rẹ̀ wọn wà ní tó bá ti yá wọn wà ní káwọn ó ti dú ẹ̀yẹ yìí tó bá tẹ̀sí tó tẹ̀sí kan ẹ̀ káwọn tó wo borí tẹ́lẹ̀ àwọn ti fáàgì àwọn lọ ìjọ mi sweet ìjọ mi biscuit àwọn sì kéré wọn wọ́n sọ pé dídú dá dídú yẹ ẹnìkan ló fún yín ní nǹkan náà ìbàdàn kò dẹ́nu tàbí lè yín yẹ ẹnìkan ló fún yín ẹ dàgbọ́ tí tí yẹ tí ìbáraẹni bọ́lá fẹ́ sàánú yẹ bóyá èso gbẹrin lọ. ẹwọ ọ̀nà dáwà àwọn làkàlẹ̀ ẹ̀yìn ti yẹ ẹmú dáwà bí ẹsọ́ ti líle gbogbo àwọn ọmọ ẹ ẹgbẹ́wọ́n kò sẹ́sì kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹbí lójú olójú ọmọ mi bẹ̀rẹ̀ ti le ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn ti dàgbẹ̀ tó wá ní kíkẹ́ ìfi kéé tèmi dẹ́sọ̀ náà ẹnìkanjọ́ tó ń kó ní sáfẹ̀ nínú ẹ̀bẹ̀ kí o sì gbẹ́ ìyá ẹ̀ pọ̀ ànàbàjẹ́ ẹni pé à ìyá ẹ̀ pọ̀ ti apá mi ọlọ́wọ́ ọmọ fi rẹ̀ dáko wọ́n náà nìkan obìnrin ni ó sọ fún mi pé nígbà táwọn wà nígbà apá àwọn ọkùnrin káwọn lóko báwọn tóbi mo ní pípọ́n tó dájú mi wọ̀n láì wọ́n bó ni kéwọ́ ṣe lò ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ń ta bá ní ẹjẹ́ ká máa yọ ọlọ́run ọba kú. àbá wo ọ̀rẹ́ rẹ̀ tó ní ìrìnà àlẹ́ kọ̀rọ̀ balìlá ìfàlìlá kálítọ̀ ọlọ́run ọba ń bẹ̀ kété pé dáadáa làkàtúntà wú ẹ ṣùgbọ́n ìgbà ẹ̀rí pé àwọn ẹ̀ òun tiẹ̀ kò bá àwọn ọrùn gítà kó dẹ́ pé igi ní ń tà igi ní ń rù kó dẹ́ pé òun kan tó ń tà ní wọ́n bá wọ̀nyẹn rù láti sọpákó lọ sí láti sọpákó lọ sí ẹ̀dí mọ́tò ni wàláyé tó bá tó dejọ́ ọ̀sìn yóò tún mú wá tó bá dejọ́ pé òun ẹni ẹsẹ̀ pé òun ẹtẹ́ máa ẹtẹ́ ẹ̀kẹ́ máa fúnlọ̀ ńgẹ ṣùgbọ́n mà pé tọ́ lẹ́yìn tiẹ̀ lérò tiẹ̀ ó rò pé òun lọ ẹ̀yin tọ́lọ̀ ń wá fẹ́ gba ti ní bẹ́ẹ̀ ní yọtí ẹ̀. fanilá yìí ẹ̀yin sàmọ̀ gbádùn lẹ́nu. fanilá ọlọ́run gbogbo jẹ bá ní ẹ̀yọ tọ́lọ́ ọba ń bẹ́ẹ̀. fanilá yìí wà ní rọ̀tú. wọ́n lè rọ̀tú ẹ̀yọ tí anábì ẹ̀yọ tàwọn àfa yín bẹ́ẹ̀ kò sọ́nà bíi mẹ́ta àwọn àfa àlókù. wà ní láti gbogbo àwọn èèyàn kó mọ́ mú kẹ́lọ́ ibi ọ̀pọ̀ fún un lé. wàlẹ̀ rọ̀sùn. kókò yìí ló ṣe kọ́ máa pàkànlọ́ gbígbẹ ńgbódìjà. wàlẹ̀ rọ̀sùn. àbá àti lè máa ṣe ìgbìmọ̀ lọ́wọ́ ọmọ ìjà tó bí kan lọ́kọ̀ tó o ti pẹ́ pé ọ̀sẹ̀ méjì náírà àdúgbò kan lọ́nà bẹ̀rẹ̀. à ń sọ fún wọn bẹ́ẹ̀ alhamdulilayi bàbá ìmọ̀ màá yẹ ọlọ́ba adójú. àbá wọ́n wá dìbò kan náà pé ọba fẹ́ rẹ́ǹtì àti àti tẹ́ǹtì fún wa ah, sọ ọbẹ̀ wọ́n tàbí àbá ṣe ẹyin ní ẹni dọ́gba rẹ́ǹtì àti àti àti àbá wọn pẹ̀lú ògùn ọlọ irun tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ sọ lẹ́ẹ̀kan ọgbọ́n táwọn ń dájú. ó ní ṣe àwọn arí lẹ́kùnrin àwọn àwọn ẹran yìí alhamdulillah àwọn làwọn mo ní ẹ abájọ ti tó ti ń sọ yín tẹ yín lọ́nà torí mò ń sọ́ọ́dì yín tí mo máa ṣe wáàdì yín mo sọ́ọ́dì màmá sọ́ọ́dì òun ká ẹ̀. ọ̀gá mi pé ń tẹ́ àbálọ́ máa ń jẹ́ torí pé ẹlòmíràn ti lójú pé à ọmọ sábà ìfẹ́ gba ìjọjẹ́ lónìí ni àbá jẹ ọ̀ndó ni jọjẹ́ ìbá bímọ ládùúgbò ọmọ wa ọmọ wa lọ mọ wọn pé ẹ díàwó ẹ ti díàwó ẹ ọkọ yóò fi mọ jà tó àwọn ti gba ìmọ̀jẹ́ láì tẹ̀lé ìdúró òkú ìdúró síwìtì tọ́mtọ́m Ọba lọ máa ta igi ládùúgbò igi igi ìdáná àwọn èèyàn àmọ́ bọ́ ọjà gbèrè àwọn fẹ́ ń tà wọ́n mọ̀ ọjà lẹ̀ ó sì tó ní kàkà máa wọn náà ragi o gi fún ọ ọbẹ̀ ragi àpòlá ìdáná ẹ̀sẹ̀ máa ń di o àbí ni àwọn èèyàn àwọn èèyàn dáná àwọn èèyàn mọ àwọn tí ń dáná oúnjẹ àkókò ọbẹ̀ tiwa náà ó lè kún un tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ kí n mọ áfíríkì àwọn ọmọ yín kíkọ́ nìkan tí ìní máa tagi yìí mọ́ ọ̀nà àbáyọ wà iye tí mò ń rí yẹn ẹ bá ń ṣe pẹ̀lú sùn ẹ mọ̀ mu wa. wàlélá mẹ́rin àwọn apàrọ̀ oríṣiríṣi báwọn ẹ má fẹ́ gbọ́ yọ ọ̀gbọ́ ìwọ ti tiẹ̀ ẹ tẹ̀ bá fẹ́ gbọ́ òní gbọ́ tó gbé wọn náà kẹsẹ̀ bọ́ọ̀lù ti pẹ́ ẹ jẹ́ ká sọ ọ́ tọ́lú owó lè jáde kọ́ òun ṣe tiẹ̀ fún náà. Fẹ̀lélá yóò yẹ ọ̀ṣọ́. Alábà ni Báyọ̀ Bílẹ̀ ni mo ti bá lè parí àyà yìí láti bọ́ wájú ṣùgbọ́n tẹ̀síìrù ni kì í ṣe kì í ṣe kì í ṣe tuntun tẹ̀síìrù ni ọgbọ́dọ̀ lálàyé tuntun ọlọ́run ni ọlọ́run ni ó ní mbẹ́ àti ànábì wọlé gbẹ̀rù kúrú bá àwọn alágbèbá ànábì náà ó ní mbẹ́ níbi fáyọ̀ wálé yàtà máa àwọn ọmọ olùkọ́ ó ní mbẹ́ wálé yàtà jì àti àwọn aláìní wálé fojú hàn wálé ní sàbí àtàwọn ọmọ orí ẹ̀ kẹ̀lá yàkúnà dúlà táwọn báyìí báyìí àbúyá ìmẹ̀ǹkan. ọlọ́run kọ́mọ́ bá a di wípé àwọn olówó inú yín nìkan tí wọ́n máa dáa. wọn mọ wá fà á lọ sọ́ọ̀tù àwọn náà wà máa lé tó ń kó lórí bá kẹ tó gbogbo àdúgbò tó sọ pé ẹ ọlọ́run kìíní kan ń bọ̀ bọ̀ ń ọbẹ̀ wá ní àìsí abúlé márùn márùn ọ̀nà yóò tó wá. ọwọ́ wọ́n yẹ kọ̀ wá fún ládẹ́ o kọ́yìn bẹ́ẹ̀ ní pẹ́tọ̀ wíwá tá a wá yìí kó lè bá a jẹ́ pé bá ti ẹ̀ tàbí tó ń bá òun yẹ kó ń fún àtò oúnjẹ tó wá wà oúnjẹ oúnjẹ náà ó lè rò pé nǹkan ṣẹlẹ̀ mẹ́rin ẹnìkan ó ní ẹlòmíì wà lẹ́yìn nǹkan ṣẹlẹ̀ mi ẹlòmíì bẹ́ẹ̀ sẹ́ pé ó lè ní nǹkan ṣẹlẹ̀ pé mo mẹ́rin kan tó pé tó bá fẹ́ fámìlì àwòsí wọn kọ́nà bá tẹ́nà kó ti dáa fún fámìlì àwòsí wọn sí bá ti lọ́wọ́ ọ̀rọ̀ àwọn ìyá àgbò lẹ́gbẹ̀ẹ́ mọ̀ pé àpò wa náà lọ yẹ ọ̀rẹ́ àpò wa lé gbogbo lọ́wọ́ níjọ́ ẹ̀kọ́ ọgbẹ́ mi àti ọwọ́ àbùkátà àti kọ́ yálé wọ́n pè é nígbà òjijì kan mọ́ àwọn afẹ́ ṣe é tòjú ilé wọn ọba ní sọ́sà <laughs> tó fẹ́ sẹ́fẹ́ pé á pàṣẹ ọ̀pọ̀ gbogbo àti ẹ̀ dé ilé lọ́mọ náà sọ́dọ̀ òde sọ́dọ̀ òde sọ́dọ̀ òde bẹ́ẹ̀ ni ah, àwọn náà wọn débẹ̀ gbọ́dọ̀ màmá sàlàyé fún tí tá a bá ń lọ ẹ jẹ́ agbọ́kọ̀ dán pé èmi ò láì kéyìn rẹ̀ wà kéyìn wọn máa jìyà mi ò gbẹ́dọ̀ ó mú tó báyìí a sì sọ pariwo àti mo ti fẹ̀fún fẹ̀fún ẹja gbọ́pọ̀ lọ pé kí mi ò gba atẹ́gùn èsì ara kí ara mi ò padà jẹ ó ní àwọn ṣàṣà ní nǹkan mìíràn sọ̀rọ̀ yẹ yín wọ́n ti máa sàfàyà wá dé mi lọ padà àbá àdúrà àti bí wọ́n rí pé ìṣesí ẹ̀ ó ti yàtọ̀ ọ̀tá ọ̀jọ̀ ìdájọ́ bá bọ̀ nǹkan kálukú táwọn kì í ẹ pẹ̀lẹ́ wọn bá àwọn ọ̀sìn máa ń bá aṣọ kọjọ lọ pé ọ̀nkẹ́ ìyá ni wọ́n fẹ́ dáwọ́ fún un táwọn lọ sàpá ní ọ olóṣè jẹ́ gbé olóṣè jẹ́ kí ni sọ́ọ̀sì ẹ̀rọ pé kọ́mọ́ sọ wáyé à ní ẹ̀rọ dé ìgbà wọn kà wọ́n lè báyé yẹn jẹ́ à wọ́n ní mùsùlùmí ìrònú bá wọn tí wò nílà wọn kádà wà ní. kádà wà ní sùlọ́wọ́ ẹ̀nì dákẹ́ ọlọ́run tó ṣe fún ọ bẹ́ẹ̀ ó ká máa kó mọ̀jẹ̀ kó ní. tó bá gbé tó bá yẹ pé kó mọ̀ ní

فرعاب وعلى رسوله من أهل القرى ولله ولرسوله ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب إن الله شديد العقاب. Ìgbà tí ó ń rọ̀ lẹ́yìn ni àtìmọ́ bí wọ́n ti ń gbé pariwo ṣùgbọ́n kókó kan fíṣàlọ́ ọ̀gbọ́n bàdàn wa ìbẹ̀lẹ̀ àdìwárí àwọn àgbọ̀ síbi àyàlẹ̀ amọ̀wájọ bẹ́ẹ̀ wọ bẹ́ẹ̀ abiola gbogbo àwọn mùsùlùmí tí wọ́n lówó tí wọ́n yọ gàká ọlọ́mọdé kí ìnáwó tó wọ̀. ó jẹ́ bí àdúrà tí ìnáwó mọ́tò owó yẹn yẹn gẹ́ ẹ̀ ká tó rò wọ́n láyé ìwé ìnáwó àdìsù náà nàkọ̀tọ̀ sọ́dà kọ̀tọ̀ ní màálí ìbẹ̀wò bíi táwọn sọ pé ọlọ́run gba àwọn tí wọ́n lówó tí wọ́n yọ zàká ọlọ́run jẹ́ kó mọ̀ ẹ̀kọ́. àmín. àwọn tí ẹlẹ́mìí wọn bẹ zàká kò jẹ owó owó ẹ̀sùn gbogbo àti dáadáa fún òṣèlú ní kàkà bọ́lá wọn ṣe bùn ún ọlọ́run jẹ́ kó máa pọ̀ sí i. kẹ̀sí gbogbo ìgbà ní gbogbo gbogbo àwọn tí wọ́n ran islam lọ́wọ́ tí wọ́n jẹ́ kí islam ó máa níyì ọlọ́mọdé kí yóò tọwọ́ bẹ̀rẹ̀. gbogbo ní kálukú wa náà rẹ̀ táà ń gbà jẹ́ fún islam yìí fún islam tí islam ń gbà jẹ́ yìí fún wa jẹ́ ọmọ ẹlẹ́kọ́. ọ̀sùnkú ẹni tó fẹ́ ṣe náà tí ò tí ìyẹn ọlọ́run jẹ́ ká ní. bàbá ní jẹ́ ká tó gbẹ̀rẹ̀ mí náà ń bẹ ọlọ́run tá a bá ń lébẹ̀ ọ̀rọ̀ fún wa ká lè ṣe la haula wala quwwata illa kalimatani habibatani ila rahman خفيفتان في اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله